ọlọ́run ọba láàyè ọba tó pa ọmọ lọ́yẹ̀ tó kọjá aláǹlọ atúnwálé ní ọgbọ́n wa kọ́ o ìmọ̀ wa ò tó bẹ́ẹ̀ àánú la rí gbà o àwa gangan ni ọlọ́pẹ́ àdúpẹ́ fọlọ́run pé èròǹgbà wa pẹ̀lú tiẹ̀ ó ṣe déédéé àdòkú kó tó dòní ọlọ́run ṣe o àdúpẹ́ lónìí àti wà pẹ̀lú bàbá wa òjíṣẹ́ náà láàyè prophet michael ọlọ́run bẹ̀rẹ̀ sílẹ̀ ìjọ godlife ministry tó wà ní àdìyàn ọlọ́mọ ẹwẹ́ nípínlẹ̀ èkó àti ní òjòdúbágà ọ́fíìsì wa tuntun ni ọ́fíìsì wa tuntun ní òjò bíbágà ibẹ̀ ni kẹ́ ẹ máa wá torí yín náà ni wẹ̀dẹ̀ ń kọ́ńpìlẹ̀ pé àdéhùn ẹwẹ́ jìnnà àti bọ́sù gbòòrò báyìí kẹ́ ẹ máa wá tí ọ́fíìsì wa tó wà ní òjò bíbágà gẹ́gẹ́ báyìí sọ pé ìbábọ̀ níbi abáròkó tì sí ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa àlá àti túmọ̀ rẹ̀ òun náà ni à ń bá lọ ibi tá a bá tì sí òun náà láti fẹ́ mú wòlíì ẹ bá káwé yẹn ká tó wá gbàmì lọ mo kí gbogbo ẹni tó ń rí mi àti tó ń gbọ́ mi níbikíbi pé kí ọlọ́run olódùmarè kó bá wa tún ayé wa ṣe àti pé ọdún tá a wà yìí nítorí pé ọdún yìí jẹ́ ọdún tó jẹ́ pé ọlọ́run máa jẹ́rìí àgbà rẹ̀ èyí mi ò gbọ́dọ̀ purọ́ fúnyàn ẹ̀rí even tí wọ́n bá ń purọ́ lọ́dún yìí ó ń ṣe rẹ̀ ni ọdún yìí jẹ́ ọdún tí ọlọ́run fúnra rẹ̀ sọ ìbùkún kalẹ̀ kò ń ṣe sórí nàìjíríà nìkan sí àgbáyé wọ́n release lọ́dún yìí wọ́n release nǹkan lè wọ́n gógó níbikíbi ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kí wọ́n ṣe ni pé kó o rí tiẹ̀ ṣe bó ṣe máa rí tiẹ̀ ṣe any part of country tó bá wà bó ṣe máa rí tiẹ̀ ṣe nǹkan tó jọ mí lójú ni ẹ o nítorí pé owó òjè káwọn ọ̀sìn ọlọ́run mọ́ sí ọ nígbà tí wọ́n rí jẹ́bá lè ṣe ní jẹun téèyàn ní rí mu tẹ́ni kò kọ́ ọ ní ráyè ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n tó bá ti rí jẹ tó rí mu tó tún ṣẹ́kù kò gbọ́dọ̀ blame póhùn ò ráyè ọlọ́run lóòótọ́ bíbélì fi yé wa pé ẹ wá ìjọba ọlọ́run síwájú òun náà mo dẹ̀ fẹ́ sọ fún yín gbogbo ẹni tẹ́ jọ ọlọ́run sílẹ̀ ẹ padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ń ṣe ìyanu fún yàn o tó o bá ti ìrírí wòlíì ẹni o ṣùgbọ́n tọ́lọ́run bá ṣe tẹ́mi ọlọ́run bá lu ọkàn àyà ẹ tó bá sọ pé kò pè mí tá a bá fi mí ṣe wòlíì ẹ ṣùgbọ́n ìbùkún ni fáwọn tó ń gbọ́rọ̀ ẹnu mi lẹ́ẹ̀kan ṣo péré ṣùgbọ́n àwọn tó ń gbé wò oníyè méjì àwọn ni rí kankan gbà wo Mr. Eh, eh, lọ́ọ̀yà Délé ní London ó yin ọlọ́run monday yìí ń ṣe ó pe ọlọ́run ó pe mi ó yin ọlọ́run ní gbogbo ọ̀nà ẹ wo mrs doris in london ó yin ọlọ́run ní gbogbo ọ̀nà ẹ so bẹ́ẹ̀ náà ni mr gbẹ̀ngàn canada ẹ mr ibrahim canada ẹ so wọ́n yin ọlọ́run ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ní ní kwara ń bẹ̀ yẹn alájà fatima wọ́n yin ṣé mo testimony jáde lọ́sẹ̀ yìí in fact mi tiẹ̀ mo kàn dúpẹ́ ni bẹ́ẹ̀ náà ni commissioner eh, eh, madam Ayọ̀délé wọ́n yin Ọlọ́run mm, Mr Ayọ̀délé wọ́n yin Ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo bíkíbi so wọn náà ò nídìí àti yin Ọlọ́run lọ́sẹ̀ yìí ní orúkọ Jésù oṣù ọdún ìbò ìjọdún ayọ̀ ẹ wàá rí tiẹ̀ ṣe Jésù lọ. àmín orúkọ Jésù ó yẹ jẹ́ àmúbáyé ẹ̀ ẹ̀ alábí márùn-ún sí mẹ́rìnlá gbéyẹ̀wò a máa mú lọ́kọ̀ọ̀kan èjèèjì àkọ́kọ́ ni pé bí èèyàn bá padà sábúlé ibi tán ti bí irú àláwọ̀ kí ni ìtumọ̀ rẹ̀. olóòtú kò ń ṣe nǹkan tó dáa rárá ni ẹni tó bá padà sábúlé ìyẹn ni pé kó wá lọ tún ya ìjẹ wọ́n fi wọ́n ń sọ fún wọ́n ń palówe fún pé wá lọ tún ya ìjẹ ipe kò kò kò sí kò sọ́nà fún ẹ téèyàn bá lárú àlá kó pe wòlíì ẹ̀ kó pe àfa ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó pe ẹnikẹ́ni tó bá ń gbàdúrà fún àbí tí ọlọ́run ń lò fún kó pe kó ń gọ́ wọnú àwẹ̀ bíríbírí bẹ́ẹ̀tì irú irú prayer yẹn yàn kí n lè dàgbà nítorí ẹ̀ lọ́lọ́run ṣe fi hàn ẹ́ ọlọ́run fi hàn ẹ́ kò ṣe pé kó lè mọ step tó máa take àwọn tí wọ́n lè fi ẹ̀mí béèrè ló máa tọ̀ lọ láì ṣe bẹ́ẹ̀ bàbá tí wọn bá rí rẹ pé òun wà lábúlé kò sọ́nà kan tó dá ń bẹ̀ kò ṣe mọ̀ pé àdúrà mi máa ní part one part two pé ó dá báyìí kò tún dá báyìí òun ò dá ní kò dá hmm. kò dá ní kankan ní kò sọ́nà bàbá àpérò lọ́sẹ̀ tó kọjá ẹni tí yẹn bá jẹ oúnjẹ oúnjẹ da kò tún da. oge eléyìí ò da o kò da rárá ni o padà sábúlé kò da ni o skul alákọ̀ọ́bẹ̀rẹ̀ kò da ni o. Hmm. <laughs> ẹ jẹ́ àmú báyìí tí n bá wò pé ẹ nínú ìrìn lójú òun lójú àlá òun mú mi òun fi kọ́ọ̀pù mú mi kí ni ìtumọ̀ eléyàwó. ológo ni ẹ láwọn pọ́ ọmọ ológo <laughs> ọmọ ológo kó gbéra ni. pípẹ́ ìgbọ́n rẹ́rìn ìjọ ìjọ ìjọ ìjọ kí wo ni kí wo ni wà lánàá. ìjọ tí mo lá àbá mo lá àlá yẹn ní etí etí ni mo ti lá àlá yẹn kò yẹ yín sà kò sí nǹkan kan ní ọwọ́ ọ̀tá mi ní nùfẹ̀mbà ẹnu kò dẹ̀ sí rètí ṣé mo kún mo ra mọ́tò hmm. kọ́dún tó parí hmm. kò fọ́ nísìnyí ó fọ́ ní hmm. mi yìí ní kọ́bọ̀ lọ́wọ́ kò tún ẹ jẹ́ kí n sọ fún yín mo tún ra mọ́tò eh, ní àsìkò báyẹn mo tún ra mọ́tò kan under quintet mo tún ra fọ́rẹ́ mi ní ká tó mú January ni o náà mo kàn lálàá ni mo fi kọ́ọ̀pù mo fi mú mi ah, glass cup wọ́n á pè ah, glass cup ah, tó jẹ́ kí n lo korobá yéé tó jẹ́ kí n lo korobá ẹ̀mí ọlọ́run ló wá tu fún mi pé tó bá jẹ́ pé korobá yẹn ló gbé mu wàhálà burúkú ni o hmm. ṣùgbọ́n níwọ̀nba pé ìwọ̀nba tá a fún ẹ mú yẹn n tó lè fi ọkàn ẹ balẹ̀ la fún ẹ so tí wọn bá fi kọ́ọ̀pù bomi mu nínú àmúni o níbi kan ni lójú àlá ni o ìfọkànbalẹ̀ ayérayé nìyẹn èèyàn yẹn máa rí ìfọ̀kànbalẹ̀ níwọ̀nba kọ́dún yẹn parí bàbá á yan ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn. wọ́n ti alágídé léyìí o kẹgbẹ́ hmm. kẹ ẹ máa kẹ ẹ máa fẹ́ sùn ẹ máa gbọ́dọ̀ pé kọ́dọ̀ jẹ́ fi kọ́ọ̀bù mu mi kẹ ẹ mu mi ayọ̀ <laughs> ẹ àní mu ìbànújẹ́ lágbọ́dọ̀ lọ́wọ́ àbájẹ́ máa lọ́la pé òun bá ronú àgbàrá ẹ̀jẹ̀. Ah, àgbàrá ẹ̀jẹ̀ ẹgbẹ́ tó ní ọwọ́ epo lọ́mọ aráyé ń bá ni lá hmm. ẹnikẹ́ni ò kì í bá yín lágbàgbà tí wọ́n bá lálàpọ̀ òun yíra nínú àgbàrá ẹ̀jẹ̀ tàbí òun òun tẹ àgbàrá ẹ̀jẹ̀ mọ́lẹ̀ ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ tó bá ń kó jẹ́ bàbá èèyàn yẹn máa di èèyàn ńlá láyé. mi jẹ́ pé jẹ̀ ni. èèyàn yẹn máa di èèyàn gidi láyé. ẹ̀jẹ̀ làwọn sọ wòlíì. ẹ jọ sáà nígbà tá a bí jésù tá a bí jésù olúwa sáyé bàbá pé ọmọ wọlé ayé báyìí kí ni nǹkan tó tún ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan tágbára tó jẹ́ tẹ́tẹ́ tẹ́ mọ́ nǹkan tó jágbára ni pé ọba pàṣẹ ẹrọdù kọ́ máa lọ pa gbogbo ọmọ hmm. ọkùnrin hmm. ẹ ṣe rò pé wọn pa wọn ni abẹ́ rò pé fíìmù ni hmm. fíìmù kọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń sàn ni nítorí pé alágbára wọlé ayé ẹ̀jẹ̀ ń ṣe kí ni sà nígbà tó tún fẹ́ lọ ńkọ́ ẹ̀jẹ̀ bá mi sọ. ẹ̀jẹ̀ náà ni tó <clears throat> rọrọ ẹ̀jẹ̀ tó <laughs> ṣe kí ni <laughs> so tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ à ń sọ̀rọ̀ nípa ìdáǹdè àni ìdáǹdè à ń sọ̀rọ̀ nípa tàbá ti ń sọ̀rọ̀ pa ẹ̀jẹ̀ àwọn ẹ̀rí pa àwọn àgbàlagbà pé blood thicker than water tàbá ń sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ téèyàn bá ti rí anything ẹ̀jẹ̀ sign of pé ìtura ń bọ̀ ó wá lè jọjọ́ wájú ó depend bí èèyàn yẹn téèyàn bá ń yíra nínú ẹ̀jẹ̀ omi èèyàn yẹn máa kí hallelujah láìpẹ́ hmm. ó lè wà nínú ìṣòro àbí nínú ìdààmú wọ́n sọ fún pé ṣùgbọ́n tó bá láàlá yẹn sí èèyàn ibi tí ó ti wà tó yàtọ̀ nìyẹn o téèyàn bá lálàá yẹn fúnra rẹ̀ òun ló péèyàn tí wọ́n bá lálàá sí pé mo rí lágbájá bọ̀dá mi mo rí inú àgbàrá ẹ̀jẹ̀ kó ní sọ́ọ̀rù tó wọ mọ́tò kó máa gbàdúrà o hmm. kó má jẹ́ pé ó máa parẹ́ sórí títì hmm. tó bá lálàá àbí kó má jẹ́ pé ìjà kan máa ṣẹlẹ̀ kan gún onítọ̀hún yẹn kò yẹ yín sìn tí èèyàn bá lálàá síyàn pé ah mo rí yín nínú àgbàrá ẹ̀jẹ̀ ikú ni o. Hmm ṣùgbọ́n téèyàn bá lálára ẹ̀ pé èmi fúnra mi mo rí i pé mò ń tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ hmm. ah, bíbélì sọ ẹsẹ̀ yóò pọ̀ ẹ̀jẹ̀ ẹsẹ̀ yóò pọ̀ nínú ẹ̀jẹ̀ àwọn ọ̀tá rẹ̀ hmm. abẹ́ ẹ̀gbọ́n ni hmm. ẹsẹ̀ yóò pọ̀ nínú ẹ̀jẹ̀ àwọn ọ̀tá rẹ̀ so tí èèyàn bá tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ ẹni ẹ̀jẹ̀ ẹni kind of ẹ̀jẹ̀ bó bá ṣe float lójú àlá òun náà ni ẹni yẹn ṣe máa di ẹni ìgbéga bó ń rìndìn kó máa jatọ́ lẹ́nu nígbà tó lálàá ó ń padà bọ̀ wá di olórí gbogbo àwọn tó kù ẹ̀ torí ọmọ ẹ̀jẹ̀ ni ọmọ ẹ̀jẹ̀ òun lọ́mọ ẹ̀mí mẹ́ta ni wá ọmọ ara ọmọ ẹ̀jẹ̀ ọmọ omi ọmọ ẹ̀jẹ̀ àti ọmọ kíni ọmọ ẹ̀mí tó kó tó lọ sí ọmọ ẹ̀mí tí gbogbo ayé fẹ́ lọ èèyàn máa kọ́kọ́ lọ ọmọ omi á kọ́kọ́ lọ ọmọ ẹ̀jẹ̀ bàbá kó tó lọ sí tí ò bá lọ ọmọ ẹ̀jẹ̀ ò lè jọmọ ẹ̀mí láyé bàbá ẹ̀jẹ̀ àmú báyìí bí ẹ̀ bá lára pé ẹ alákàn tó bá géèyàn jẹ <laughs> bàbá sálàgé ni bàbá là. ọlọ́run ajẹ́ láàárọ̀ alálẹ́ ọ̀lẹ́ ni èmi máa la lónìí lórúkọ jésù <laughs> lórúkọ jésù lórúkọ jésù bí olúwa ti ń dẹ ọlọ́run ajẹ́ kí n láàárọ̀ àlá yẹn lónìí bàbá tí èèyàn bá lálàá pé alákàn èèyàn fọwọ́ kó alákàn lásán hmm. níjọkàn ẹ máa wò láìpẹ́ yìí láìpẹ́ yìí mò ń sọ àlá fún ìyàwó mi àtọmọ wa ànulẹ̀ and then a máa ń dọ́ agbára ọlọ́run wò nulẹ̀ tabapọ̀ wò bẹ́ẹ̀ wọ́n á sọ fún wọn pé ẹ máa wo mo ní wọ́n á ń show ní tiktok lórí kìíní facebook wọ́n á sọ fún wọn pé máa wọ ọkùnrin yìí o tó bá yẹ pé ó lálà pé ó fọwọ́ kó ẹja lójú àlà mo ní orí ọjọ́ iwájú ni orí tí ò ti ṣetán tó bá fọwọ́ lálà pé òun fọwọ́ kó alákàn ní sínú igbá àbí sínú apẹ̀rẹ̀ àgàgà tálákà yẹn wá gejẹ tàbí tó gejẹ láti inú o onítọ̀hún ò lè mú ilẹ̀ ẹjọ́ yẹn ṣú tó bá mọ́ lọ́jọ́ yẹn ṣú kò lè mú ọjọ́ kẹta sí ọ̀sẹ̀ kan ṣú kó tó rí owó ńlá bàbá tí alákàn yẹn bá gejẹ tó yẹ pé kò bọ́ ní títú tí tó fi lajú sáyé tọ́dún yẹn máa fi parí ó máa ní owó burúkú kan gbogbo ẹni tó náwó náà máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ so ìtumọ̀ àláyẹn nìyẹn ṣé ìbáde yé sọtọ ẹni yẹn dẹ̀ fọ́ kó àlá ní mímí kọ́ lẹ́ sọ tèmi fún àwọn ọmọ yìí làwọn gbé ah daddy see see what you are saying now and he respond mo ní ó láti mo ní ṣẹ́ẹ́rì tí rí pé ó fi fọ́ mo ní ẹ máa wo tó bá jí nígbà tó jí bàbá wọn kàn á pè pé iṣẹ́ tó ti ń wá tẹ́lẹ̀ iṣẹ́ bọ́ọ̀sì mo ní ṣé ó wà ń bẹ̀ nǹkan mi tẹ máa ń wònú tẹ́lẹ̀ ẹ̀yin lè farabalẹ̀ tẹ́ máa rò pé nǹkan mi náà gbogbo ẹ̀ ní ò dá gbogbo ẹ̀ ní ò dá gbogbo ẹ̀ ní ò dá kíní kan ẹ ní ìdí kẹ́ máa tọ́ àwọn ọmọ sọ́nà ni nǹkan tó ń wò tó wà ń bẹ̀ tó dá wà ṣùgbọ́n níwọ̀n bàgbà tẹ́ pé táwọn ọmọ ẹ bá ń wò ẹ kì í sí lọ́dọ̀ wọn bàbá jìnà sọmọ ìyá jìnà sọmọ so bẹtọ ọmọ mi òun pẹ̀lú yẹ ẹnà jọngbọn jẹ kitchen irú ọmọ bẹ́ẹ̀ tó máa tún ṣe tán wọn tún máa jọ jókòó máa wo fídíò ni so definitely irú ọmọ bẹ́ẹ̀ ò lè wo òkú o tó bá fẹ́ wo òkú yìí á máa sọ fún pé wo òkú o tó wà ń bì ó dùn wo bẹ kò ní èrè ọmọ yẹn á dẹ̀ máa mọ bó ṣe máa sá fún nǹkan tó wà ń bẹ̀ bẹ̀ tí yàn bá ní kí wọ́n díjú fẹ́yàn burúkú bàbá èèyàn rẹ̀ máa kọjá o èèyàn rẹ̀ ò dẹ̀ wọ́pọ̀ téèyàn rẹ̀ bá kọjá kan ṣo èèyàn lè má pàdé èèyàn rẹ̀ mọ́tà fi kú <laughs> so bó ṣe jẹ́ nìyẹn. bàbá ẹja ẹja mẹlẹ káfíńdé kásẹ̀ ńlẹ̀. yes sir. ṣé wọ́n dà pé ọmọ èèyàn bá yàn fọṣọ tàbí ọmọ ń bá ẹni náà ó ń bá ẹni yẹn fọṣọ ọmọ wa bá sá kí ni túnmí lè. ah àlá tí ò dá ni o lóòótọ́ àláyẹn dàbí pé ó mú òjà rẹ̀ bí gbàtẹ́ pé ó wà òkè pé mò ń fọṣọ mo rí olùrànlọ́wọ́ hmm. tó bá jẹ́ pọ́mọ bíbí yàn án fi ń yíyàn pọ́mọ yẹn máa kú hmm. tọ́mọ yẹn bá dẹ̀ kú ara máa dẹ̀ ìyá ẹ̀ àbí ara máa dẹ̀ wọn nínú ilé yẹn ẹ mọ̀ káwọn ṣé mọ̀ káwọn míì gbé májẹ̀mú ikú wáyé ni hmm. Kristi gbé májẹ̀mú ikú wáyé ló fi kú bẹ́ẹ̀ náà làwọn ẹlòmíì nínú àwọn ẹran ara yìí ntòkànjẹ́ pé téèyàn bá gba Kristi gbọ́ ó lè yí májẹ̀mú yẹn kúrò agbára kristi ká láti máa yí májẹ̀mú ibi kúrò ẹwà àwọn májẹ̀mú ọkọ ọ̀run aya ọ̀run oríṣiríṣi nǹkan kan yẹn agbára kristi ká gbogbo yẹn láti yí májẹ̀mú yẹn kúrò ṣùgbọ́n téèyàn bá lálà pé ọmọ òun òun fọṣọ ọmọ òun ló ń sa ọ̀nà kan dàbí pé kó má jẹ́ pé ọmọ yẹn ló máa dìde ràn wọ́n lọ́wọ́ tán bá dù ú ọmọ yẹn tán bá dù ẹ̀mí ẹ̀ ọmọ yẹn ló máa padà dìde àbí pé nítorí pé ọmọ yẹn wà nínú family wọn ipò ọmọ yẹn kàn tiẹ̀ wà nínú ẹbí yẹn gbogbo nǹkan ẹbí yẹn máa ma wà alright àgàgà tó ń bá recognize ẹ bẹ̀tí irú ọmọ irú ọmọ bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe lára ẹ̀ wọn kì í fẹ́ kàkún irú àwọn onírú wọn ni Joseph àwọn náà náà dẹ̀ ṣe máa padà wá la ilé yẹn so irú wọn náà lè jẹ́ ìtẹ̀ ìjókòó ẹ̀dùn yìí irú wọn lè jẹ́ mi tí mò ń jókòó yìí tí mò ń jókòó tí mò ń sọ̀rọ̀ yìí iná náà kọ́ àkàìlì kò sẹ́ni tó lè mọ̀ yan ẹni tó lè mọ̀ yan jùlẹ̀ mímọ́ tó dáyàn so nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n tó tó láì tó tó clear jù ni pé tọmọ bá ń gbaṣọ sá lọ́wọ́ yàn tàbí tí ọmọ ń bá yàn fọṣọ téèyàn dẹ̀ láì tó ń wò báyìí tí ò bá gbàdúrà lórí ọmọ yẹn ó máa fọmọ yẹn ṣàwátì hmm. ṣùgbọ́n tó bá fọmọ yẹn ṣàwátì ó possible kára di àwọn tó kù nǹkan tó ń pọ̀ alóòwe fún nìyẹn ànírú hmm. àwọn òwe ìdẹ máa ń jẹ́ òwe àwọn àgbàlagbà káwọn àgbàlagbà kó jẹ́ pé ẹni yẹn fámìlì yẹn ò láàrí wọ́n fẹ́ là wọ́n á ń wò pé báwo làwọn ṣe máa ṣe wọ́n wá ti rí pò ti dààmú gan wọ́n fẹ́ gba ẹ̀mí kan lọ́wọ́ rẹ̀ kó fi jẹ́ ìtúsílẹ̀ bẹ́ẹ̀ tó ń bá ti rírú ẹ̀ tó ń bá ti tọ̀ wòlíì lọ tó bá jẹ́ wòlíì ọlọ́run ni ó ní nǹkan tí wòlíì máa ṣe. Hmm. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ẹ̀yin náà tẹ bá ti lálàá ẹ jẹ́ ká máa wo àlá wa dáadáa ẹ má sọ pé àlá gọ̀ tó bá dẹ̀ fẹ́ bá wòlíì sọ̀rọ̀ bí àlá kan wà tó lá sínú àwọn tá a ti sọ yìí wòlíì àbáwọn nọ́mbà wọn fún wa so and nípa ètò wa tá à ń ṣe destiny recovery ibi tí wòlíì tán bá dé wọn á ṣàlàyé fún wa mm, ká máa lọ sílé wa. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ṣe ẹ wo tẹ bá rí ẹ tún ẹ rí pé lọ́sẹ̀ tó kọjá mo wọ god budget tó bá wù lọ́sẹ̀ yìí sìn destiny recovery òun ni mo òun mo lò and then ẹ ti rí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn program yẹn ti ń lọ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ pé bẹ́ẹ̀ náà ni àwọn cap wọn lóríṣiríṣi tẹ́mi ọlọ́run ti tọ́ ti ṣe so three hundred ni àwọn kiri ẹnìkan lọ́rùn lò tí ó ó ó ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ fún ọlọ́run and then mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ọlọ́run ti sọ fún pé irú ẹni tó bá ṣe léyìí òun á dé lára láyé ẹni náà lè máa wò mí bó ṣe ń wò mí hàn ẹni yẹn máa wò mí ẹni yẹn ò sí nàìjíríà ṣùgbọ́n mo fi àsìkò yìí sọ fún ẹ lónìí ipe wo bọ́n ṣe ń fi gbogbo ara náà tó ń ṣiṣẹ́ tó ń làágùn sí inú ara náà bẹ́ẹ̀ ni ọlọ́run á máa nu omi jẹ́nu kò lójú ẹ̀ àti ọmọ ẹ̀ àti ọkọ ẹ̀ àti ohunkóhun àti bísínẹ́sì ẹ̀ tó dálẹ̀ yẹn ọlọ́run á nu omi jẹ́nu kò lójú ẹ̀ á di ńlá ká tó parí prógráàmù destiny recovery <laughs> wà á ro ohun ńlá méje tọ́ka sí amen. ṣé ẹ bá account number àti phone number. <laughs> ẹ lè pè mí ìwọ tó lálá kan àbí tàlàyàn yẹ ń wà gẹ́ bí ẹni tó jẹ́ pé ọlọ́run gbé kalẹ̀ pé kí n bá dẹ̀ ṣe tẹ́bí náà bá ṣe tú gbàgbọ́ and then ká tó bá ní ìdìgbésẹ̀ ká gbígbésẹ̀ lórí ẹ̀ àsìkò ọdún bẹ̀rẹ̀ láwa yìí bọ́dún ṣe bẹ̀rẹ̀ yìí èèyàn máa ń tètè ní tó bá máa fi dé ọdún oṣù kẹta ń sìn spirit mi lọ́wọ́ my heart bẹ̀tí bá ṣe bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọdún pẹ̀lú ohun ayọ̀ kò claim do twelve months yẹn kò claim ẹ̀ pẹ̀lú ìbùkún kọ́nu jẹ́rìí ságbára ẹ̀ ọlọ́run á ṣe ànúnú ayé ẹ̀ so o lè pè mí sórí nọ́mbà mi zero seven zero three six zero three eight seven five seven àti zero nine one three five six four two zero five seven now o dẹ̀ lè pè mí nítorí àti ràn wá lọ́wọ́ fún ah, àwọn nǹkan tá à ń ṣe lọ i mean destiny recovery àti fi sí february bẹ̀ka àti dúró lórí ibì kan because a sì ní ìdìrànlọ́wọ́ àwọn èèyàn try ọlọ́run lè jẹ́rìí agbára ẹ̀ ìwọ náà ó lè jẹ́wọ́ lọ́lọ́run máa máa lò má kàn wò bẹ́ẹ̀ yẹn má kàn wò má wò pé o ti ṣe kan rí o ti ṣe kan rí fi gbogbo ẹjọ́ sílẹ̀ ẹni tó pa ẹ́ mọ́ títí dòní ó nǹkan tó ó ní plan fún ẹ àti pé o mọ́rú wòlíì tọ́lọ́run gbé ẹ pàdé má gbàdúrà fún ẹ lórúkọ ọlọ́run tó ṣe òní kábàámọ̀ ètò tí ń ṣe wàá jèrè ẹ lásìkò yìí jésù olúwa so that pé nọ́mbà yìí ní sin kò kọ sílẹ̀ kí wọn náà dá sí dá sí lẹ́sẹ̀kẹsẹ̀ ni má fi sí next week next time ká lè rówó náà lò eh, first bank three one one six two one six seven seven eight first bank three one one six two one uh, six seven seven eight zero uh, uh, three one First Bank sorry three one one six two one six seven seven eight nọ́mbà ayọ̀ ẹ nìyẹn pé nọ́mbà yẹn kò dẹ̀ sẹ́ndì nǹkan tọ́lọ́run bá ràn ẹ́ lọ́wọ́ àbí nǹkan tó bá lè ṣe gan pé pásítọ̀ kí ni mo lè ṣe tèmi náà lè fi rojú rẹ ọlọ́run èmi á sọ tẹ́ ìtọ́ èmi ọlọ́run bá sọ fún mi ìwọ wá ní kó wá nígbàgbọ́ kó dẹ̀ gbọ́ràn kó jẹ́ ìrẹ̀lẹ̀ lórúkọ Jésù orí ìyanu Jésù Olúwa. àmín àmín kọ Jésù àárín ojú báyìí lọ lásìkò àtúbọ̀ àníjọ́ mi ẹ̀yìn òní àánú ní kú pàdé ó dàbọ̀. ẹni tí ó ní ọkọ ní nǹkan. FC Babaola tó ti yá o fún Sunday méje ní fi wáyé látinú jọ Lord God live ministry anointing service for breaking through lápẹ́ o láti on the nineteen February títí di April second twenty twenty three aago méje àárọ̀ ni ó máa bẹ̀rẹ̀ ní mẹ́wàá àárọ̀ ní number eight